السلام عليكم ورحمة الله وبركاته نيت سواجو على رضا من القرآن الكريم سورة الرعد آية تأتي سبن من أتدور pẹ̀lú ọlọ́run ayàkẹta ní ilé ogójì a máa tẹ̀síwájú ibi tí a gbé dúró ìjọ ọlọ́ọ̀ta rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب

aṣàlàyé fún wa wípé al-Qur'an tartibul ayat báwọn àyà ti tẹ̀léra wọn ó ní ṣe pẹ̀lú àwọn ìtumọ̀ ọ̀rọ̀ tó ń bọ̀ àwọn àtàtàṣùn ó ń bẹ al-ma'nawi wal-mantiqi ó ń bẹ láàrin àyà tó ṣáájú sáyà tó tẹ̀lé wọn a rí pínlẹ̀ àwọn àyà tàkàsíwájú àwọn aláìsàkọ́ wọ́n ń pe ànábì wọ́n ń pe nídà wọ́n ń challenge ẹ̀ gbọ́dọ̀ báyìí kó ti ọlọ́mọba lòún ní ó yẹ sí nǹkan ló ṣẹlẹ̀ ọba kó ti ọlọ́mọba lòún ní ó yẹ kó orí báyìí fẹ́ kó ti ọlọ́mọba lòún ní ó yẹ sí èèyàn bí i ti náà ni alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kì í sọ́lọ́ èèyàn bí i ti yí ni gbogbo ta bá ti rò fún ṣẹlẹ̀ sí èèyàn ló ṣẹlẹ̀ tó náà ẹ mọ́ gbé àbí yóò jẹ́ mẹ̀lẹ́ta ọlọ́wọ́ wá ń fi àyàtà fẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́nu ọlọ́run ọba ti ń gbá wọn láfẹ́ tó wọ́n lápọ̀dá arúgbà náà lóṣò láàrín ní ọkọ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run àrẹ́sì ní kakọ́ ní òjíṣẹ́ tààrà wọ́n lápọ̀dá arúgbà náà lóṣò láàrín ọkọ̀ bẹ̀rẹ̀. Àwọn ọlọ́run ọba àjọra òjíṣẹ́ tó pọ̀ ní ọkọ̀ bẹ̀rẹ̀ sáájú ká tó rẹ̀ àmẹ́bí. Wọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ wọn aṣe wọ́n lẹ́ni tó ṣe wípé àjò ájá wọn lóbìnrin wọ́n níyàwó ọ̀gọ̀ọ̀rọ̀ wọn aṣe wọ́n lẹ́ni tó níyàwó wọ́n lòrò yíyá agbègbè wọn bí mọ́ wọ́n láwọn àrọ́mọdọ́mọ àwọn ẹ̀kọ́ màlẹ́kà ni wọ́n ni wọn ò lè bímọ ọlọ́run wá fẹ́ fi eléyìí ó fẹ́ fi dá ọ̀rọ̀ padà sẹ́nu àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run tó ń jáde kúrò nínú ìjọmọ ìyẹn wọn ọlọ́run wá kàn ilẹ̀ fún wọn wípé wọn ìṣe màlẹ́kà wọn èyí sọ lọ́wọ́ kí ló dé tẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn ní tí ó jáde kúrò nínú lábẹ́ àtọ́kọ́tún dàṣàríyà ìjọmọ̀ ní ara ọlọ́pàá fìrin lẹ̀ ní dúgbọ́ ọlápọ́lá sàánà rúsùlá ń kọ́ délé ọlọ́pàá ní àwọ́lá ti rán sáájú tàbí sọ́lá àrọ̀sọ́lá àwọn rúsùlá jámùrù nìyẹn àwọn òjíṣẹ́ tó pọ̀ lọ jámùrù yẹn ìyẹ́ tún pọ̀ ju ká gbogbo ọlọ́pọ̀dọ̀ àrùsánà ìmúṣẹ́rí tó bá wá ní mùsùlùmí jámù náà ní jámù mùjáfàrí sáàlìm ṣùgbọ́n tó bá wá ní mùsùlùmí jámù tẹ̀sí ìrẹ́ pọ̀ ju jámù mùjáfàrí sáàlìm lọ ìyẹn tó pàpá àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ wọn bá rán níṣẹ́ wáyé wọ́n pọ̀ òmìnira ló torí pọ́lọ̀ wọn bá ní nínú owó ń bẹ nínú wọn man naqsus alayhi ó ń bẹ́nu àwọn òjíṣẹ́ ọlọ́run dáadáa ọmọ fún ọ wà nínú ẹ̀ńlẹ̀ ó ń bẹ nínú wọn àwọn ìtọ́lọ̀rùn dákọ wọn ìyẹn túnmọ̀ sí pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọn pọ̀ púpọ̀ lóǹkà ṣe wọ́n lẹ́ni tí ó máa níyàwó àwọn tó pọ̀ nínú wọn wọ́n wáyé wọ́n níyàwó gẹ́gẹ́ bí anábì Ibrahim aléìsọ́láàtù wọ̀sára nàbí yìí ni rọ̀súlù ni anábì ọlọ́ni òjíṣẹ́ ọlọ́ni ó níyàwó anábì Nuh ànábì ni òjíṣẹ́ ọlọ́ ní àrẹ ìsọ́láàtò wọ́sẹ̀lẹ́m ó ní ìyàwó ọlọ́run sọ lọ ní Qur'an ànábì lóòrùn ànábì ọlọ́run ó náà ní ìyàwó ọlọ́run bá kọ ìyàwó wọn ọlọ́sọ̀rọ̀ nípa ìyàwó wọn ní Al-Qur'an ànábì Mùsá àrẹ ìsọ́láàtò ọgọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n wáyé tí wọ́n dìyà àfàwọn kọ̀ọ̀kan àwa lè lo ìdájọ́ àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ òkádàrà kan síyàwó káwà gbé lérí àwọn tó pọ̀ alẹ́kùnkùn níbi aláfẹ́ níbi tẹ̀sílì àwọn tó alẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam kó bá wá níyàwó kílẹ̀kẹ̀ẹ́ tó bá bí ma ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó bá wà ànábì ọlọ́run sí ọlọ́run bá jù ẹ̀ náà wọ́n níyàwó wọn bí ma àyàfà wọn kan gẹ́gẹ́ bí ànábì Yahya alayhi salatu wa salam bàbá rẹ̀ ànábì Zakariya ó níyàwó ó bí ma ànábì Yahya tí nínú ìtàn kò níyàwó kò bí ma ẹ̀yìn ta ọmọ Maryam Yahya yẹn náà fi wé jọ́ọ̀dù náà fi máa sábà fún wọn wẹ̀rẹ̀ àwọn bọ́rọ̀ ànábìnrin sá àti jọ̀hánù fẹ́ jọra wọn yàhíá òun kò níyàwó kò bímá ànábìnrin sá ọmọ mariam kò níyàwó kò bímá ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan báwọn náà òṣìṣẹ́ ọlọ́run àwọn tí ò níyàwó tí ò bímá kéré tí ma bímọ ló pọ̀ anabi ànábì ọlọ́run iṣẹ́ ọlọ́run bá sọ pé wọ́n jẹ́ àlùmọ́ ọlọ́run àdùwà àjọ wọ́n mọ̀ rí ya. Báwọn ànábì ọlọ́wọ́ bá níyàwó wọ́n bí máa kọ̀ sọ òun wọn kúrò nípò ẹni mímọ́. Ẹlùmí àmà sọ pé ìgbà àwọn òṣìṣẹ́ ọlọ́run tẹ́fẹ́ tí wọ́n wéjì sọ Mọ́ríàmù tó di tó bá ẹ̀kọ́ yẹn ní yàáyá náà ànábì yàáyá òun náà níyàwó kò bímọ ṣùgbọ́n ẹ̀kọ́ ní júwe mímọ́ làwọn ní ìjọba àwọn òní níyàwó àwọn ní bímọ ìyàn tọ́ka ọlọ́run ha ọlọ́wọ́ bá ní jẹ́ ríràn bá líyà tí wọ́n dálẹ̀ ẹ fáwọn òní níyàwó àwọn òní bí ma ọlọ́wọ́ bá ní máa tẹ̀fẹ́fẹ́ aléyìn àwákọ́lá pa wọ́n láti ẹ̀bẹ́ àti lọ́rọ̀ ẹ̀lú wọn lérí àwọn ni wọ́n lọ sí fúnra wọn ìgbà tí wọ́n ti karabọ̀ náà tálàwọn fẹ́ ti súnmọ́ lọ́run fama àwọn akọrí ààrẹ ti ha ọlọ́run ni wọn ò ní yé torípàdà máa tọ́lọ ń dá mọ́kùnrin ní kó níyàwó

ọlọ́run gbé lérí ẹ̀ tánàbíwá Muhammad sallallahu alaihi wasallam tó bá wá níyàwó tó fi ma kìí ṣe tuntun àwọn òṣìṣẹ́ tí wọ́n wá sáájú ti ẹ̀ náà bí Musa bí ànábì Zakariya gbogbo àwọn ọmọ yìí náà wọ́n níyàwó bí ma ilẹ̀ ń bì kò wọ́n jẹ́ hànà lọ́hùn àwòládà kàtà ìrìn bàṣà àwọn àkọ́nìmọ̀ tẹ̀sí wọn ọlọ́run ní òun fún wọn ní àwọn náà bímọ gẹ́gẹ́ bí èèyàn ṣe bímọ wọ́lẹ̀m nàìjíríàmù mẹ́lẹ̀kẹ́kẹ́ láyẹ̀tẹ̀tẹ̀ wọ̀júwọ́n wọ́lá ẹ̀jìbùn wọ́n ìlọ́pọ̀ bẹ́ẹ̀ni ìrìn gbogbo ní ìṣẹ̀lẹ̀ sí èèyàn náà ló ṣẹlẹ̀ sí wọn ẹnu ìyàtọ̀ tó bẹ láàrin wa àti wọn yàtọ̀ sáwọn kòtòsí àti wọn òun náà ní pé ọlọ́run bá rán màlẹ́kà sí wọn láti bá wọn sọ̀rọ̀ àtàwọn kòsòsì yá àtọ́lọ́wọ́ bá fún wọn àdáyẹn níkọ̀ àtọ́lọ́wọ́ ti fún ọ̀tẹ́ fi yàtọ̀ sí wa lẹ́yìn inú gbogbo tó yàn sí làwọn náà ọlọ́wọ́ bá fi sọ lórí jẹ́ anábì Zakaria alayhi salatu wa salam ìgbà tí ó tọrọ ọmọ ó ti dàgbà ó ti dé ó tọrọ ọmọ títí títí kò bí ma ó wá ń bẹ lọ onírọ́bù inni wà ní ẹ̀lẹ́ọ̀bùnmù mi ní wọ́n ṣe dáàlọ́ rọ̀ ṣùṣẹ́ ìbáyìí látara tọ́lọ̀ ń fẹ́ fún èèyàn ní káwá ni wọ́n nìkan wípé ọlọ́run ti fún ọmọ gbà àwọn òbí náà nítorí ara àwọn ẹni má nìyà yìí bí ṣe má nìyà kódà tó ń sọ ẹgbẹ́ ọlọ́run lè lórí ẹ̀ ìyà kí ni ọmọ láwá sí lọ láyé ọmọ ní nì tó dáa jù wá lọ tó súnmọ́ lọ jù wá lọ عليه الصلاة والسلام قال ربي إني ومن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعا ولم أكن بدعاء إلا رب شقيا قال رب إني ومن العظم مني أنا زكريا بلا ونرى الله gbogbo ogun mi pátá ló ìjọmọkùnrin mi ó jílẹ̀ látara ogbó gbogbo irun orí mi pátá ló ti funfun Ẹ̀lẹ́mú bídùn ara ìgbàrọ̀ bíṣẹ́ bí i ya orílẹ̀ ọlọ́run látara pé mò ń pè ọ́, látara pé mò ń pè ọ́, ó dámi lójú mi ní fọwọ́ gbólẹ̀ ìdààmú onílẹ́gbẹ̀ẹ́ mi torí mo gbà tó ní abá ń bẹ lọ ọlọ́run gbàgbà tó ń ti wípò ti darúgbó táyọ ẹni tá a lè mọ ọ̀ràn kan kó lè bímọ láyé síbẹ̀síbẹ̀ ó tún bẹ lọ ó ń tọrọ ọmọ ọ̀rọ̀ ilé ṣíntò ìmọ̀wà alíyà ni ọ̀rọ̀ ìwà mọ́ra àti ààkíyà wà ní ìlú ìmọ̀wà alíyà ni wà ráàrí wà dáa bẹ̀rẹ̀ pé kìí sáàmì mímọ́ ní kí àgbẹ̀gbẹ̀dà jùmọ̀ láyé àwọn tó mọ́ nìyẹn kìí ṣe dájú wọn mímọ́ tẹ́ pé àmì ni àwọn àmẹ́gbẹ̀ ọlọ́run gbogbo àwọn ọmọ fún bá fún fún wa ní ọmọ

èmi náà ni mò ń pè wọ́n títọ́ lọ bẹ́ẹ̀ni òun ló bá ká gbogbo èèyàn yóò kọmọ sí mọ́tá bí bóòlù ẹ̀sìn ọlọ́wọ́ bòrò débi parẹ́ tí ń bá lọ sí ma àwọn ìṣe yóò ṣe é ṣe bó ṣe pé ojú mi ni wọ́n rí náà fi ṣe tí ń bá lọ sí àwọn ìmọ̀ aṣọ́lọ́wọ́n ti bá àdàrí wá tààlà mọ́ sí àwọn ọmọ wa lọ́pàá ń ṣe mẹ́ta ọmọ wa ó kò rí dáadáa gbé lọ́wọ́ tẹ́lú yóò bá ká gbogbo ayé ẹnu lọ́kọ̀ọ̀mọ̀ èèyàn pẹ̀lú àwọn ọlọ́run anẹ́bùsàkárì ìbí títà ń torí ẹ̀mí mọ nìyẹn kí ọmọ bá àrùn nígbà ẹ̀gbá àwọn èèyàn kí yóò bí wọn àmọ́ kò sí orí pa dáadáa mọ́ níbẹ̀ amọ́tẹ́yìn bá bí mọ́ tẹ́yìn tẹ́ síbi dáadáa tẹ́yìn ń ṣe pẹ̀lú àánú ọlọ́run onọ́nà ọ̀rọ̀ wípé àti ah, bàbá wa gbé lọ́wọ́ òkùnbọ̀ parẹ́ ẹ̀jẹ̀ ajébútì látara àti eléyìí zakari ya ń bẹ̀ lọ bẹ́ẹ̀ ó wá ní wàká nẹ́ti mọ́ra àti àáfẹ́ràn wàká nẹ́ti mọ́ra àti àáfẹ́ràn Síbẹ̀síbẹ̀ náà ní òjákàn pé wọ́n sọ fún ìrìn òjò nǹkan oṣù máa àwọn ìjákàn pé àgbà àwùjẹ̀ tí ṣe máa kò lè bímọ. Ṣùgbọ́n làkàrí ìyá ní àjíyẹ lé nínú ọlọ́run bó ṣe yẹ káwa náà ó rí. Tábà sọ ọmọ ọlọ́run títú pé ìjọba òṣè dé ṣe mẹ́rin tó kù sí dókítọ̀ ní dókítọ̀ sọ. Ìyẹn ò sọ pé kọ mẹ́ta gbà fàábùlẹ̀ mi ńlàdọ̀ kàwà yìí ya fàábùlẹ̀ ńlàdọ̀ kàwà yìí ya ẹ̀sùlẹ̀kọ́ ìyá àríṣọ́lá àti wẹ̀sẹ̀rẹ̀ ó nílẹ̀ ọlọ́wọ́ bá fún mi ní wà yíyá náà fìhà ẹni tó fún mi lọ́wọ́ lẹ́yìn tí mo lé lọ́wọ́ ní ìlàdúnkà látọ̀dọ̀ ọlọ́wọ́ mi tọ́rọ ẹ̀ lọ́wọ́ èsì Gbogbo bá lè ṣe yẹrí fún ní ìwà yẹrí fún ní àárín àkúrú ẹ̀kún àwọn àjẹ́kùpa táwọn bàbá ńlá bàbá mi náà àwọn àrọ́mọdọ́mọ ẹ̀yàkú tí wọ́n ti lélẹ̀ orin náà ti tẹ̀lú líbù rìsáàlà káàmà sọ̀rọ̀ lọ́wọ́n bá fáyé káàmà àwọn èèyàn láti ẹ̀dá ara láwọn ọkọ̀ wọn àbàjẹ́ fún wọn bí mo ṣe ń ṣe yìí jẹ́ ti fi àdáwọ̀ sí ilẹ̀ tàwí ọmọ tí ó mọ̀ pàṣẹ dáadáa tí ó mọ̀ fóògùn ti ìṣẹ́bọ lórílẹ̀ gẹ́gẹ́ bí zakari yà ní ṣe náà tí wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọwá ni wà ti àríwò rọ̀bìrọ̀bì yà ọwá rí fún ìlú ọmọ àjọ́rún kò ṣe bẹ́ẹ̀ kò ìbí ma tó ti sàpọ̀pọ̀ ìwọ́n bí ma ọmọ ẹlẹ́pẹ̀ àwọn ẹni ilé olùbẹ̀rọ aláwọ̀ mú òkú ìdáyé ló sì máa ṣàdúà kọ́dà lórí òsì ìrìyà tó sì máa tẹ̀lọ ọmọ ọmọ tó fẹ́ lọ́dọọlọ́ ìgbà àgbẹ̀múdá lè fẹ́ kò sí nínú àmì mímá pé ìròyìn ìyàwó pé àwọn tó súnmọ́ lọ́pùtù lè sí ritual rẹ̀ táwọn ẹwà ọkọ̀ lórí ẹ̀ ní òsínbà nínú anábì Ibrahim alẹ́sọ̀láàtù wasalam ìgbà tó ń sọ̀rọ̀ ọmọ títí fá àgbà ti dé ìgbà ọlọ́mọ bá wá fún lọ́mọ ọdún alhamdulillahi alladhi wahaba wàgbàrá mẹ́gbà ló ti ń wọ àgbóti lé ní ọgọ́rin ọdún ọlọ́pàá fúnlọ́mà ọwá ní alhamdulillah ọlọ́pàá dúpẹ́ alhamdulillah ó dúpẹ́ fọ́lọ́ ṣẹ̀dí wà lábàlì ìbàlẹ̀ kílẹ̀ ìfúnláàrin ìlọ ọba tó ta nínú ọ̀rẹ́ ọmọ tó ń ti bí mo ṣe dàgbà tó alàìjíríà tó ń ti bí mo ṣe dàgbà tó tó ìpé ta bá ní káàrò náà kò yẹ kí mi lọ́mù láyé náà ó ti wá fún mi lọ́mà ó fún mi ní ìsmáìlì ní dágbà ọlọ́sìn yẹn táájú ó fún mi ní ìsmáìlì lẹ́yìn ìsmáìlì ó fún mi lọ́mà ìdá Dágbájú ọlọ́run bá mi, ọba tí gbàgbà yọ ẹ̀kọ́ tó kọ̀ ń bẹ̀ ń bẹ̀ ọlọ́pùpọ̀ àdúrà bó bá tún bẹ̀ mọ́sùlùmí kódà ìròyìn tọ́mọ ènìyàn kọ́ máa sọ fún ẹ̀ kò ṣeé ṣe kò sí kò ṣeé ṣe lọ́dọ̀ ọlọ́ gbogbo àwọn nǹkan wa yìí ti gba abẹ́bìnrin lẹ́sẹ̀ ní wípé kò sí nínú àmì mímọ́ kẹ́ wá lóhùn ní níyàwó kò sí nínú àmì mímọ́ kẹ́ lóhùn ní bímọ láyé àníká oṣù mẹ́sìn Kami ní àwọn ìlànà tànẹ́sọ́lá àlọ́sọ́lá mi anẹ́bì ni wà máa ń rọ́ọ̀rù ìlànà mẹ́bí fẹ̀lẹ̀fẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní òun dágunlá tí súnà ká lóbìnrin ká níyàwó ká bí ma anẹ́bì ni kò sí nínú ẹni tó ń tọ ojú pàdé tí anẹ́bì fi kalẹ̀ ó ti

ẹ̀jẹ̀ ní àwọn tó sáájú ànábì níyà kódà ànábì Suleiman alayhi salatu wassalam orin lẹ̀ wípé ìyàwó 99 ànábì Suleiman àbí jù bẹ́ẹ̀ lọ́gá ní ẹ̀fà wà pé ànábì Suleiman pé owó wọlé tọ obìnrin ọgọ́rùn lóòrùjọ́ kan 100 wives ẹ́ láti kó sì súnà kí ni wọ́n ní sọ sí ẹ̀ aláwọ̀ ọba tó ní ká lẹ́bí oríyàwó kò sábìkò ní gbogbo ìyàwó àlẹ́bí kọ̀ọ̀kan lórí hikima lórí wisdom tọrọ mọ́ ìdánilẹ̀ ìdánilẹ̀ ọlọ́wọ̀n bá wá ní náà kan bá ń fi ìyẹ́ fàfún kọ̀ ọlọ́jẹ́ kápọ̀ tó wọ́n lápọ̀dọ̀ àrùsálínà rúsọ́lá òmìnirin kọ́dọ̀lẹ́ Àtìrà àwọn òjíṣẹ́ tó pọ̀ mọ́sáájú rẹ̀ ànẹ́bì àjẹwọ́n lẹ́ni tí ó máa ní àwọn kọ́dà kìí ṣe àwọn kan wájá ní aláhùn àjíwájá àjẹwọ́n lẹ́ni tí ó máa lófin tí wọ́n sì máa lọ́mà èyí ni òmú yẹgbẹ́ jẹ̀kọ́ ọmọdé ara rẹ̀ níbi kókànlélọ́ ọmọdé náà ni inú olùsọ́wọ́ ìṣẹ́ ẹni ọlọ́jọ́ anẹ́sọ́lọ́mọ́ àríwá ayọ̀ ọ̀sẹ̀lẹ̀ anẹ́bìnrin ó fi bá ilẹ̀ yíya fi dùnìyà kún fi dùnìyà kún àbílí pọ̀ nìyà anẹ́bìnrin ìfẹ́ nǹkan méjì kan bẹ pẹ́kẹ́ yẹn máa nífẹ̀ẹ́ nǹkan ọlọ́run fẹ́ nǹkan méjì kan sí mi lọ́kàn nínú nǹkan ayé àkọ́kọ́ àbílí lọ́fíìdà olóhùn tó dáa anẹ́bìnrin mọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ àmìsá obìnrin ìfẹ́ ti tánàbí ìsọyẹ o kìí ṣe ìfẹ́ zìmẹ́ o ìfẹ́ kéèyàn ọ̀fẹ́ obìnrin kéèyàn láàánú obìnrin kéèyàn obìnrin ṣeré kéèyàn ojóbìnrin ó fílà tó kí ìṣe pé ọ wọlé ìyàwó kọ sálọ tó bá ti wọlé ìyàwó máa gbà tó pé nínú àmì nítorí obìnrin fún ọdún kò ṣeré ẹjọ́ mọ́ ṣàwádà ẹ máa lọ kílò kára nínú ilé ẹ máa lóra ní káàkiri títì kẹ́lì kan wá ní ṣùgbọ́n láà ṣùgbọ́n láà àwọn ọdá ń pè láwọn afọ́ wa náà rí àwọn láà sáàlùmẹ́ ṣe kò sí lókùrú bẹ̀ anẹ́sọ́lọ́ lọ́wọ́ àríwá lọ anẹ́sọ́ bá wọn àwọn ẹ̀ṣẹ́ mọ́ bá wọn dáwàdá kọ́dà ya wa aisha nígbà mi yóò lò mẹ́gun ẹ̀yà anẹ́bí lò mẹ́rù anẹ́bí ọdẹ sẹ́yìn yóò gun ẹ̀yà anẹ́bí lẹ́yìn báyìí èbí àwọn ọdẹ kan fọwọ́ kan gbọ̀dọ̀ láfẹ́ súnà ò ní àwọn ìyàwó àrẹ́bì náà bá nàbí ya irun irun rẹ̀ ọmọ bá ya nígbà òní níyàwó lé o dígbé ìkànnì yìí ti sẹ́ẹ̀ mọ́ kẹ́gbẹ́ ìfẹ́ gé pẹ̀lú ìyàwó tó ní irun nígbà ìyàwó lókùn wo yóò bá bọ́ ọgbẹ́ ìkànnà yẹn wọ́n wá ní ẹgbẹ́ ìkànnà lọ́nà mi láti ìgbà gbé ìkànnà mi ah! à gbogbo àwọn nǹkan wọ̀ ó kún ọ̀dọ̀ rahmatan alẹ́kùnrin ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹni tí ó bá sì gbọ́mẹ̀lú gbé èyí ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú torí pé mọ́lọ̀ ti dá wọn kúlù kọ́sì nígbà tí ìgbà ń gbọ́ nígbà tí ó lè gbé kọ́ bà lè rí àǹfààní tó wà. gbogbo àwọn nǹkan wọ̀nyí kò túmọ̀ ìlú kò túmọ̀ àbùkù fún yàn bẹ́ẹ̀ máa ń ṣe nǹkan yìí àmì bẹ́ẹ̀ tún gba aládá lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ níyàwó ọlọ́run wá fi ìyẹn ó fi kọ ànẹ́bì náà wípé láàrín bá níyàwó tó bá bí ma ohun kọ́là kọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó fi sáájú náà. wọ́n máa bá ìrọ̀lú àìyè ìyá sí àbílá àyàtí ìlà ìlà. ọlọ́run bá wá nígbẹ́ bá wá ń béèrè iṣẹ́ ìyanu lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kan wọn ò lè dáṣe iṣẹ́ ìyanu kan wá látara pẹ̀ rìwẹ́sì ẹgbẹ́rẹ̀ fún òǹkọ́lóṣe ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀kú kò lè dáṣe fún rẹ̀ ẹ̀ẹ́dínlẹ́gbàlájọ́ àpọ́jú ó ṣe kò lè dájú ọlọ́run lọ́gbà iye wa sọ wọ́n dọ ọlọ́run ọlọ́run bá ní wa máa káàlẹ̀ lè rọ̀sú lè nẹ́kìrà ọlọ́run ọba ní kò rọrùn kò déédé bẹ́ẹ̀ sì ni kò tọ́jẹ́ni kẹ́ni ẹni kẹ́ni nínú àwọn òṣìṣẹ́ tí mo rán include ó include àtọ́bẹ̀ ìsọ ọmọ mẹ́rìà include ìsọ ọmọ mẹ́rìà torí pọ́ kà ló jẹ́ ní ọ̀rọ̀ sóòrù nínú olóṣòrù ọba tó wà máa ẹwù lọ́lọ́ ní gbọ́rọ̀ kalẹ̀ wà máa ká nàíjíríọ̀ súnmí ẹni tó yóò jẹ́ nínú àwọn tí mo rán ní jẹ́ tí mo ṣe lójú jẹ́ òṣìṣẹ́ tó tó rẹ̀ ọlọ́ ní kò ọba kí n yọ̀ǹda fún ní kò lè dá sí èè kí ló dé tẹ́ wá sọ yín sádọ́ adẹ́tẹ̀ omùlára dákì disneyla pẹ̀lú ìyọ̀nà ọlọ́run tó lé dáte pẹ̀lú ìyọ̀nà ọlọ́run ní bóò lẹ́ni ara ń tẹ́ láti wá kọ́dọ̀ oníṣẹ́ gangan ti lẹ́nìká ló rán kò sí bí ẹni tá ara ń tẹ́ tá gbéjẹ́ fún bó ṣe tó ẹni tó gbéjẹ́ fún lọ́gẹ́ lọ́bọ̀ wá àdúgbò yìí sádọ́lọ́ nínú oríṣìí tó ti dọ́lọ́ ní oríṣìí tó ti dọ́lọ́ ilá àbẹ̀rẹ̀bìnlá lọ́ní òjíṣẹ́ kan kò sí tẹ́ bá kà tí bó ti fẹ́ ìyanu kan ilá àbẹ̀rẹ̀bìnlá pẹ̀lú ìyọ̀ndé ní ọlọ́rọ̀ fi rí ṣe ọ̀rọ̀ ọba ní fún lè ájàrẹ̀ gíga àkùrádò tó dúró kò sì dá nǹkan lọ́wọ́ lóbi ẹgbẹ́ ìwọ́gbẹ́ ẹ̀rẹ̀ lóòrò àwọn ìṣẹ́lẹ̀ bọ́ọ̀kọ̀ kí ló yíọ̀ gbọ́dọ̀jọ́ ma gbọ́ ilé kò tójúrù kẹkẹ rárá tẹ́kọ̀lù láàbẹ́ tẹ̀bà nìjọ àìsàn iṣẹ́ ìyá tẹ́fẹ́jẹ lánàbì ṣùgbẹ́ kò sáà tẹ́jọ fi ọlọ́bá ní sọ́lá ọ̀rọ̀ sọ́lá ànábìlí pé kí n bẹ̀lẹ̀ kó rí ọ̀la àbí kó o fi ojú yẹn lẹ̀ bẹ́ẹ̀ ní fífọ́ kó wà jẹ́nà ìjẹ́jọ́ ọ̀la ìkọ́lá ẹ̀ wọ́n rẹ̀ ní fún ní ọ̀sẹ̀ yìí ṣe tó bá bó ṣe là yẹn iye ojú yóò fi ẹ̀sẹ̀ yẹn dá kó tó lọ pàdé ọlọ́run àfọwà ṣékùn báyìí alẹ́ rahmatullah wọ́n yẹ́ mọ̀tí àwọn abúlé ìlú pé gbogbo mọ̀tí náà ẹni ẹni owó òkú òwò ni ṣàdúrà báyìí sọ nǹkan báyìí sọ nǹkan báyìí sọ nǹkan báyìí ànábì kan ìgbàdo ìṣe ojúbalá bẹ́ẹ̀ gbọ́ká àwọn ọba ní ojúlà tó lè rí sọ́dọ̀ lọ́wọ́ àdéhùn ẹni tí wọ́n ti ọ̀pọ̀ bọ̀ lójú tó dúyọ bọ́ọ̀lẹ̀ tó ju ìṣà tó gbójú dúró mọ́jú gbójú lọ́dọ̀ ànábì ànábì ti fọwọ́ sí lójú ànábì dá padà sí ìjọba òsì ẹ̀tún dáa ju nígbà tí kò ní kú sọ́nàmà àbí àwọn èèyàn tí wọ́n ń wó mi lọ́wọ́ fi sàrọ̀ alákòóso mi àwọn àkòóso mi tí wó mi ànẹ́bí wa omi kékeré kan tó kù ànẹ́bí kọ́ fún mi ànẹ́bí wa sọ ọ́ báyìí ànẹ́bí bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ abẹ́ pọ̀ mi ẹmọ pọ̀ mi ẹgbẹ́ sọ̀rọ̀ ẹmọ sàrọ̀ la ẹni tó ní gbogbo táwọn èèyàn àbí oúnjẹ ẹ̀ká nàbí wà nílá lè sọ́lọ́ àlọ́sọ́lọ́ tí sọ fún ìyàwó rẹ̀ látàánú oúnjẹ ìgbànẹ́bí ìgbànẹ́bí lálẹ́ ìgbànẹ́bí ọmọ ọmọ alẹ́bà tó bọ àwọn tẹ́lẹ̀ lókù àdínà ti ẹni pàánẹ́bì nìkan ni ó ń bọ̀ ìwọ̀n bó lẹ́jú wọ́n nínà ní ẹ̀rọ ń sọ báwọn ẹ̀rí tó kú tọ̀ bàbá ti jìbí báyìí gbogbo apáta à ń lọ sí láwọn orí ẹni ẹbá mẹ́rí kàfà ìbòrí ọ̀rọ̀ àwọn òṣà ah, nǹkan kò sí oúnjẹ tí ó lè ká ní gbogbo àwọn èèyàn ìkómi pọ̀ nígbà ọlọ́ fún owó jáde àdásọ́lá ọ̀kọ́lá alákùnrinṣọ́lá orí ẹ̀rú wá kò sí ìgbà yìí ojú pọ̀ sí ìlú gbogbo èèyàn mẹ́jọ ìyẹ́kọ́ àti àwọn míì tí ò tẹ̀ sí máa sọ ní ìkàkà tí ó sọ tánà bí ọ̀sán pé nǹkan ìbá ìlú ṣe rí ibi báyìí ló fi ìjọba ìlú tánà bí ọ̀sán lé tí ilẹ̀ ìlú lé ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọn yìí ìyẹn kọ́nìsì ilẹ̀ ìgbàgbọ́ ara ìdáàbò ní pé ilẹ̀ ìgbàgbọ́ iṣẹ́ ìyanu wá o kò sí ìyanu gbogbo ọlọ́run lọ́rùn wà nígbà ní ibẹ̀ àfikún iṣẹ́ ìyanu ọlọ́run wá jẹ́ pé wà wípé wà máa ka nàìjíríàtò ní ilá àyà àti àbí àyà àyà àti àyà kò tọ́jẹ́ nìkẹ́ni nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kan mú sí lébi gbogbo nǹkan ní ń bẹ àjàlì, òun náà lásìkò tọ́lọ̀ wọn fi sí gbogbo nǹkan pátápátá ìta ń lò yìí ó ní ájálì onígbà tí ó fi iṣẹ́ dà tí ò ní iṣẹ́ mọ́ onígbà tí wọ́n ṣe ìgbà tí ò ní iṣẹ́ mọ́ ẹ̀ṣọ́ àríbèjì ájálì iṣẹ́ ìrìnlẹ̀ ilé ta kọ́ bí wọn ò ní gangan jẹ́ yóò máa dà nílẹ̀ ájálì iṣẹ́ ẹ ti tó bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà ọlọ́run ọba ní gbogbo nǹkan tí ń bẹ pátápátá láti kọ ìdáàbò yẹn àìmọ̀ tù ìdáàbò yẹn ti ewé wo ló ti síbẹ̀ mọ̀tù gbogbo ẹ̀ láti kọ́ sílẹ̀ gbèdéke gbogbo dáadáa pátá ìgbàtá yé náà tí ò ní jáyé má tí sọ́mọ̀ ò ní jẹ́ sọ́mọ̀ púpẹ̀ ní ajáyé agbèlèsàdé èrà bẹ́ẹ̀ rí ẹ tó ní ajáyé jẹ gbà àgbà ìmọ̀pá tájáyé ọ̀gá bí ìtò atẹ́kùn tó fẹ́ yóò rí ọlọ́dún wọn máa ń káàdẹ̀ lè lọ́sìn àtàmùta ilá bí ìsìnlá kìtà bá ohun mú àjálá ọlọ́run ọba ẹ̀mí kan gbogbo tí mí kan àtẹ̀mìyàn ní àti ní wàbá ẹ̀mí ò lè gbọ́ lára nǹkan kan tí ń mí lọ òkè tí ń mí lọ lẹ̀ ìsàmẹ́ta lọ sọ pẹ́ tẹ́ẹ̀bá gbọ́pẹ́ mi kàn jáde láyé ìsàmẹ́ta lọ pẹ́ ìlà bèèrè ńlá ọlọ́pọ̀ ó dẹ̀ lọ gbà fún olúkúrú ìrọ̀ tẹ́gbẹ́ fún olúkúrú yọ ẹ̀sìn ìlúfẹ́ yóò kó ilá bèèrìnlá ọlọ́lẹ́mí kan ò ní lọ lámàrúkú ilá bèèrìnlá ìyọ̀nà ọlọ́run màlẹ́kà tí ó pẹ̀lú rẹ̀ yẹn yọ́ kún pa ìrìnlá ọlọ́run lẹ́lú ẹni báyìí tó wà bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ìdínú ti gbẹ̀gbẹ̀ ìdábílá àsìkò báyìí ni ó jáde láyé in tí ó pa náà in tí ó jẹ sábà kìtàbù ní ẹ mọ̀ àìsìlára kò sí nǹkan yóò ṣẹlẹ̀ jẹjẹjẹjẹjẹ kò nílé kò sí nílé kú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ní máa pé tọba gbogbo lápọ̀ ní jáde pẹ́ ọlọ́run bá jẹ́ pé wà pé wọ́n ní kúlù ájàlẹ̀ kìtà yàmùsùwà ọmọ ẹ̀ṣà wà yóò bí wà yóò dábí wà ẹ̀rìndàwò mọ̀ ìkìtà òdí àbárí túdé bàbá ti dúró bàbá ti lè yànjú ẹ̀ náà áyà nínú àwọn áyà tọ́rọ pọ̀ lérí ẹ̀ táwọn èèyàn míì tí wọ́n máa ń fẹ́ sí tú tí wọ́n kì í ní ẹ̀kúnrẹ́rẹ́ àgbọ́lé lérí ẹ̀ ó ní áyà náà èèyàn kalẹ̀ mú kùránì èyí ó kọ àwọn àyà ní alkùnrán ìfọ́sùrù kùnrán alkùnrán ní túnmọ̀ ara wọn a súnnà tùfọ́sùrù kùnrán súnnà náà túnmọ̀ alkùnrán ọ̀rọ̀ àwọn sọ̀hábà abin túnmọ̀ alkùnrán àlàyé àwọn tàbíhùn abin gbọ́ alkùnrán iye ọlọ́pàá wá ń tẹ́ẹ̀bá wo ìta kàtà ìkúlé ajá ní kìdáàbù ọlọ́wọ́ bá ní gbogbo nǹkan pátápátá tààdá ló lásìkò gbèdéka àkùkò tí yóò fi mọ́ jẹ́ bíbẹ tí ò sì ní jẹ́ bíbẹ má bó ṣe wá rí yẹn ó wà documented kìdáàbù àkọsílẹ̀ kò dẹ̀ ó tún wọnú ọ̀rọ̀ kọ́dáà aya tó wá tẹ̀lé yìí náà ó tún fẹ́ ọ̀rọ̀ ọkọ́dá ó tún fẹ́ lójú kó lè lè wá ọlọ́run bá ní yàmúhùlọ́ ọmọ ẹ̀ṣá àwọn ayọ́ sílẹ̀ Àbáwa ẹ̀rùn tẹ̀bẹ̀rẹ̀, àbáwa ẹ̀rùn àbá àwọn àwọn sí ìdínà àwọn kòrò àwọn wọ̀nyí àwọn ní wọ́n kàbí tàbí yàmùhúnláwò ma yàṣá òwà yóò bí àwọn tẹ́bí tàbí ṣùgbọ́n àkàrù gbogbo àwọn tó kùnú àwọn kòrò àwọn tẹ́bí àwọn ọ̀rọ̀ yàmùhúnláwò ma ma

وعنده أم الكتاب ìyá àtírà àtọ́kọ gbogbo ẹ̀sí gan inú kádà lọ́wọ́ máa búùsù àìdàbù ọ̀dọ́lọ́nà lọ. ááyà yìí àwọn olùmọ̀ wọ́n wá jẹ́ agbótónú púpọ̀ wọ́n ni yá mú lọ́wọ́ àwọn àyàṣáwá ìsìnkú ọlọ́run a máa pa tó bá wù rẹ̀ àdìmọ́ ọdún tó bá wù rẹ̀ wà ń dá ohun olùdíjà ọ̀dọ́ rẹ̀ sí ní ìyá àtìrà kádàrà gbogbo ọ̀dọ́ ọlọ́run ló wà ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní yàmú olùlọ́rùn kílẹ̀ inú wọn yàmú olùlọ́rùn mọ́ ẹṣọ́ àwọn yóò fi bẹ́ẹ̀ وعنده أم الكتاب الله ما يشاء ويثبت وعنده أم الكتاب àwọn àbá ó ń tẹ nínú wa tí wọ́n ní kádàrá tọ́lọ̀ ń gbọ́ka síbí kádàrá bẹ̀rẹ̀ yẹn ya ọlọ́pàá ń pa ìní rẹ̀ àti kọ́ bá ẹ̀kùn ẹ̀dá parẹ́ ẹ̀dá mùsùlùmí ìrìnlẹ̀ fún wà ẹ̀dá ọmọ ìgbìta ìyá tíra ẹ̀rọ ọ̀wọ̀lọ́lọ́wà ṣùgbọ́n ká túbá ẹ̀ alàdìsílá wípé gbogbo ojú jẹ́ kádàrá ìṣe tẹ̀síru àwọn sọ̀hábà àwọn tí wọ́n sọ wípé kádàrá ni ọlọ́ntọ́ka sí ń bí wọ́n fi nínú tẹ̀sírí àkọ́ abrahaman bin nasir al-mahdi wọ́n ní yàmùláwó máa yẹ ṣáwò nínú àkùdá wà yóò tóbi ọlọ́run máa ń pa tó bá wù rẹ̀ nínú kádà a sì máa fèyí tó bá wù máa yẹ ṣáwò nínú a máa kìrìnlẹ̀ wọ́n ní fi gẹ́rì máa sábà ọ̀bí ẹlùmùkú wà kàtàbà òkọlẹ̀ wọ́n ní padà tọ́lọ̀ ń sọ ń ìyẹn kan kò ní kò lè àfẹ́kì àkọọ́lẹ̀ sinimali campus ìtawàfà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní láwí mahfuz aláwí almahfuz ìbẹ̀lẹ̀ ọ̀kọ̀ ògbókádà pátá lọ́pọ̀ ìyẹn yìí padà lùjẹ́ni àmá àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa lọ́dún lọ́tẹ̀ ọlọ́wọ́ ti sọ wípé lámarí ọmọ lámarí yóò ṣe nǹkan báyìí yóò máa fi ọwọ́ ara rẹ̀ pa fìtínà báyìí òjò fìtínà yóò wà rọ̀ fẹ́rọ̀ lélérí táwọn mọ̀lẹ́ka ló fi gbà tó bá ti ṣe nǹkan báyìí ọlọ́sọ̀ ló kárọ̀ tó nǹkan báyìí lélé yóò wà ṣe nǹkan kan lẹ́rọ̀ fi sábà ọlọ́wà ẹ̀sọ̀ òjò rẹ̀ ẹ̀sọ́ ti ìgbéyàwó torí nǹkan láì tó ṣe ó ti wà nínú kádàrá náà wípé yóò ṣe nǹkan yẹn ọlọ́run náà ni ó yóò ṣe nǹkan yẹn kìí ṣe wípé ó yí tó wà nípò ìṣẹ̀yẹ padà kẹ́rin tó lọ ṣe ìyẹn ó ti wà nínú láti tírìkì àyà yìí oṣooṣù méjì wọ́n padà kó nígbà sí wọ́n padà di debate láàrin àwọn afa àwájú àjò kàdà ó bẹ̀rẹ̀ àwọn àbọ̀ àwọn akáwọn tó ní gbà ń bẹ̀rẹ̀ àwọn sọ wípé kàdà lè yí ṣe bí àdúrà kó àlàtàdúrà kù ìtò ọlọ́wọ́ bá ní ìdòrò ní àpẹ̀sìlọ ẹ̀mùsọ ọlọ́run ọlọ́run ẹ̀mùsọ yìí jẹ́ pé tó bá jẹ́ pé wa ń tàfẹ́ ló ṣe fún wa àwọn àbọ̀ àmì ìfọ́ àgbẹ̀gbọ̀dọ̀ ẹ̀ tẹ́ bá a mọ̀ tẹ́lẹ̀ láàmọ́ ọmọ lórí kankan yìí igbó ti tẹ́lẹ̀ ni funfun ló wá rí ọwá ní àkójútẹ́ ni tẹ́lẹ̀ tẹ́mọ̀ ilé èèyàn ọmọ tẹ́yàn lọ fọ́ chẹ́ǹjì sọ́ọ̀mọ̀ tẹ́lẹ̀ ni ní ìsìnkú à àdúrà tí mo mọ̀ sí mo sí mo ti lọ lórí mo láyé sọ́ọ̀mọ̀ tẹ́lẹ̀ ṣèbí ẹ̀dá wọn sára fún sọ wípé gbogbo ìdáyà yìí sọ yámúrò lọ́rùn àyàṣà wà yóò kò ní ṣe pẹ̀lú èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala máa kàtàbàrú máa tàbá kọ̀bí ẹni wù ìyí tí ó ti sáájú nìmọ̀ ọlọ́run àti tí ọlọ́run ti dìde kọ àdàlà yàkọ̀ òfin ìtẹ̀kùtì ìlú wà látẹ̀kì ẹ̀ èyí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìmọ̀ àbúrú olùjẹ́ ìbára sẹ́nu kó bá rò pé change start pé change yẹn ó ti wà ń bẹ̀ náà tó yóò change tó ti bàbá ó ti wà ń bẹ̀ yẹn náà tẹ́lẹ̀ bí gbogbo ní ẹ̀yìn ní yóò change lákòókò rẹ̀ èèyàn wo fíìmù kan wọ́n láyé mọ́sánì àti fíìmù yẹn ẹnìkan wá gbé ọkọ̀ ọkọ̀ ọ̀hún sáré ọmọdé ìgbèríkan ọkàn ṣáájà ẹni ẹ̀ka tó gbé fà á kò wá kó lọ́nà àwọn àá tí ìgbà tó gbé fà á ọmọ yorùbá lọ ó ti wà ní àkọọ́lẹ̀ ìpè ọmọ ni ó rìn sí bèbè ikú ìrìn lójú bèbè ikú ọmọ yẹn aburú ni tó yẹ aburú ni wọ́n wá rìn lójú bèbè ikú yẹn in tó súnmọ́ ni tó ṣùgbọ́n àwọn àjẹ́ ìdí títí yẹn kò ní kú torí kò sì wà lákọọ́lẹ̀ pé ẹni ló tẹ̀ bíríkì pẹ̀lú bọ́lọ̀ ní sọ wípé àwọn obìnrin sọ́dá kọ̀ọ̀kan láàárọ̀ ọjọ́ òun àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ọmọ ọdún à ìsìnkú ojú pẹ̀lú mọ̀ gbẹ̀dá àwọn olùdíje gbà á lọ ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ òun bàbá rẹ̀ sọ́dá pọ̀ ọlọ́run náà lórí ó ṣe ó ó ti pé yóò ṣe é bó ṣe pé òun ó ti pé yóò rẹ̀ sí ní èyí tó jẹ́ ti tójóojúmọ́ ṣùgbọ́n èyí tó wà ní master plan gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo kí

wọ́n ní ajẹ́ pé àbùkù ti bá ìmọ̀ ọlọ́run yìí ajẹ́ pé nǹkan bí ìgbẹ́ tí ó ṣẹlẹ̀ sí ìfọ́lọ̀run òmọ̀ tẹ́lẹ̀ náà pé ó ṣẹlẹ̀ kí wá ní tó ṣẹlẹ̀ tọ́lọ̀run òmọ̀ tẹ́lẹ̀ so gbogbo changes náà kò changes yẹn ó ti wà nínú ní wàdí hádà kọ́ọ̀lẹ̀ wà àbọ̀ àbúrámọ́ fún mẹ́tún sí ní wọ́n ní ìdílé lọ́lọ́ fún sọ wípé wà ní ìdà òun ló ìdà torí pé ọ̀dọ̀ ọlọ́ọ̀gá ni ìyá síra àmì ìdájọ́ bá tábìlà ìyẹn gẹ́gẹ́ ọ̀dọ̀ ọlọ́run ló wà ayé àlọ́ọ̀kùn màfò àlẹ́sì tẹ́jú ilé yìí sa irú àṣìyà gbogbo tó ṣẹlẹ̀ yẹn pátá ẹ̀mọ̀ ìfà rẹ̀ padà sí ìpìlẹ̀ yẹn kò sí kan tó ṣẹlẹ̀ tó jẹ́ ìjì kò jẹ́ ìgbóngbẹ̀ ti wà nínú masterplan ìyẹn lọ́wọ́ mahfuz fàwọ́ asùlù á ìyẹn ní ìpìlẹ̀ wà níyà fòró ńlá èyí ká ẹrí bẹ̀rẹ̀ kó ṣẹ́jì ẹ branch ló jẹ́ fún ìpìlẹ̀ gangan wọ́n ní pàtàkì yíò wà tẹ̀bí yàpọ̀ òfin fòró wà ṣọ́à wọ́n ní ẹrí kẹtẹ̀rẹ̀ mọ́ yí tó ń padà yẹn níbi ẹ tuntun ló ti ṣẹlẹ̀ kàmáìlì yóò ní wà lẹ́yìn gẹ́gẹ́ bí táà ń ṣe lójoojúmọ́ nígbà kan ṣe lójoojúmọ́ yẹn alẹ́bí tẹ̀túbọ̀ alùmọ̀lẹ̀ àdìkà táwọn mọ̀lẹ́kà ń kọ sílẹ̀ wọ̀yẹ́jì arúgbọ́n ìrùmú ti àkùdáàbà ọlọ́fẹ́ fi táa ṣe rinlẹ̀ yóò jùká sí àwọn sábàbí kan tábí ìgbàṣẹ́ wàlì mákùnrin àkùdáàbà ni tí ọlọ́run bá dẹ̀fẹ́ pa gbogbo sábàbí tó ń bẹ ẹ̀yẹ náà ó ti wà nínú kádàrà sí orí lọ́rọ̀ ìmọ̀sílẹ̀ kàmẹ̀já ọlọ́lọ́ òǹfìrọ̀ wọn sílá wà ní sáàmì ní àfìbáàdì tó lè ọmọ òwà jẹ́ àgbèrè gẹ́gbọ́n ọdún máa ń fi téèyàn bá máa ń ṣe dáadáa téèyàn máa ń lo وكما جعل المعاصي سببا لبعث بركة العمر والعمر jẹ́gbẹ̀ jẹ́kọ́ ọlọ́mọ fi kéèyàn máa ṣe lọ́n ọlọ́mọ fi lè sábà bí i máa fi lọ àlùbáríkà ìṣẹ̀lẹ̀ àti àlùbáríkà inú arìnrìnkì وكما جعل أسباب النجاة من المهالك والمعاصي سببا للسلامة jẹ́gbẹ̀ jẹ́gbẹ̀ kéèyàn máa ṣe dáadáa kéèyàn máa ṣẹlẹ̀ ọlọ́mọ fi lè sábà bí i máa ń là nínú ewu wọ́n ní látara àti ilé wọ́n sàlàyé lọ títí láti fi ẹ̀rẹ̀ bẹ́ẹ̀. àfọwà ìpínlẹ̀ kẹfẹ́ kí ọlọ́wọ́ bá sùhánù wọ̀tàálá kó ní súnmọ́ àwọn tún fún nítùmọ̀ ní tó ní tọ̀rọ̀ kádà àwọn ya ìyẹn lọ́kú àdáyébú wọ́lmọ̀sọ̀ àwọn tó mọ́ wá nítumọ̀ ilé ìgbìnà kódà àkọ́wà pìlẹ̀ ẹ̀bùn àbáàlì àwọn tó wá nínú kádàrá wípé yámùrùlá ọmọ ẹ̀ṣà in tó bá ń wọ ọlọ́ọ̀lọ́lọ́mọ yí padà ìlà rí ṣùgbọ́n àríkìkì ìjọba ti lóòrùn náà ni láyẹ̀ lóòrùn ẹ̀rọ ilé ìlú wà ájàlì ọdún tó lò láyé ìsẹ̀mí rẹ̀ láyé nínú wọn láyé àmì wàtàádà tó lórí rẹ̀ ló bẹ̀rù àṣàkọ́wà àbọ́lórí mú wọ́n ní èyàn ó jáde kúrò lọ wàkọ́lá kùn mọ̀sọ́dù wà rúmọ́rù yẹmú sàádàtà wàṣàkọ́wà àyè wọ́n tún ire ẹlòmíì olórí rẹ̀ ìwọ olórí nínú ìwọ̀n yóò kù sáádà tí ó jáde láyé báyìí yóò bá ẹdí lọ fi àbá àtẹ̀sí wá àti lọ sí ẹ̀jẹ̀ yóò bá lóko mẹ́ nígbà bá gbọ́ wá sọ́ba ìtẹ́lẹ̀ àkókò bá sí wa níjọ́ kò sí ọ̀gá àwọn ọ̀gá á ẹ̀kọ́ káyà rẹ̀ yìí change for change ó ti nínú àkọọ́lẹ̀ pé yóò dìgbà kan máa dára àbá yẹn sábà tí kan wà wá tí ó ṣe ó ti wà nínú ó mú ìjà àbúrò ìlú àkókò bẹ́ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ yóò wà lẹ́yìnlá yóò jẹ́ ìṣẹ́ àkọ́bẹ̀ sí yípadà ẹ̀dá ló ti tẹ́lẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ ṣe látara sábàbí tó ṣe ọlọ́run jẹ́ kí lẹ́yìn wa wípé wà tí wọ́n máa ń sọ wa tọ́bẹ̀ pẹ̀lú wa yàtùbú jẹ̀míyà àmọ́ وأقوى وأقواله أي جميع wọ́n máa kọ gbogbo lẹ́yìn sí rí ihe gbogbo ọ̀rọ̀ náà sọ gbogbo ẹ̀mí wọn kọ fàyàmùkù ti wá nílẹ̀ sí tàbí ìtàwà gbogbo kọ orí ìtàkùnbọ̀ gbogbo orí ìlú ẹ̀ pátá ni yẹ́gbogbo lọ́ọ̀rùn náà ẹ̀ṣà àwọn ilé ìjọba yẹ́ pé láádá ẹ̀jẹ̀ kò rọ̀ máa ọlọ́ọ̀pàá rẹ̀ yóò wọ́n lè kọ̀ ládá akọ̀rọ̀ kan sálàpù wà pé àwọn náà tuntun bẹ́ẹ̀ wọ́n ní sí ìlú jẹ́ wípé àbáwa àbíyà àwọn sọ wípé látọ̀dà fún wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ní owó ọ̀rọ̀ yìí yá mọ̀ níbi àti láàájá wájá wọ́n ká nìkan tó tó gbogbo ní ayé rẹ̀ tọ́lọ́wọ́n ní fún mọ̀ tàbí bí ó kàn yí padà nígbà tí ó yẹ pàṣẹ ọlọ́run fàyàmúsù aláàbọ̀ láàlá ẹni yẹ ó bá padà kú lórí ìbàjẹ́ wọ́n wà lẹ́bi ìyẹn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀rù wípé ó ti ṣe dáadáa tẹ̀kú dáadáa rẹ̀ ti pọ̀ tó ti wà lẹ̀ ìgbà tó kú tẹ̀kú náà láyé kò bá ṣe dáadáa náà gbogbo dáadáa tó ṣe yẹn àìdá tó kú ìdá ìlúdá àtàlẹ́ ọlọ́run yóò pa gbogbo dáadáa tó ṣe pátá yóò parẹ́ pẹ̀lú ṣírùkù ọjọ́ kan tó ṣe tó kúlé lẹ́nu fún abúlé àbáyé wọn ní tòmọ̀ ìyá ọkọ̀ fún ọ̀hún náà ọlọ́run ṣe bá wù ó ṣe dáadáa ó kírun ó bá wẹ̀ ó lọ hajj ó tọ́jú ọmọ òrùka ó sì gbogbo ẹ̀ dáadáa ṣùgbọ́n bàtó kú díẹ̀ yóò dá ìláyé ọba tó ṣe fábílẹ̀ abbas ọ̀dọ̀lá Allah. wọ́n ní tùmọ̀ ya mú lọ́wọ́ ilé máa ẹ̀ṣà wọ́n ní bákan náà wọ́n ní wà lẹ́yìn yúbì wọ́n lòun lẹ́dọ̀ àrọ́jù ya mọ̀ nìtọ́ àgbìlá ẹni tó ẹgbẹ́ tọ́nà ọba ló ṣe fayamud wọ́n wà fi nìtọ́ àgbìlá azọ̀nàjà ó sì kú lérí tọ́nà ní afọ́wà sẹ̀rin fúnnù sùmẹ́yìn wọ́n ni yẹ́mù lọ́wọ́ ma ẹ̀ṣá wọ́n ni ọlọ́run mọ́ pa tó bá wù rẹ wọ́n ni kùrú ìlèbàtì àwọn tó sọ pé àwọn ẹ̀ṣẹ̀ tí a bàbá àwọn ẹ̀ṣẹ̀ bí ìgbẹ́ pé ìyọ́ ṣe lọ sí ìrò ní rántí sọ̀rọ̀ fújì tó ń lọ pàdé ọlọ́run àmọ́ mo ti parí fún un àfọwọ́ àìsàn ìbẹ́ẹ̀ wọ́n ní yámọ́ mọ̀ lọ́wọ́ torí pé kò sí bá a lè rẹ́ẹ̀dì àdúgbò bẹ́ẹ̀ lọ́n kọ́ pa àwọn kẹrẹ́ fún babadéwájú torí pé mi bẹ àdúgbò èmi ń bẹ táàmà táàkàkún bẹ́yẹ̀ ẹlòmí ń bẹ káàkiri mẹ́lẹ̀ káàmà títẹ̀ mẹ́lẹ̀ ní mọ̀ ń sọ ló sì lórí kodò sí gbanújẹ́ nínú ṣe tí ó mà tó bá déwájú ọlọ́run tó bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ bí lọ́fẹ́ sí lọ́wọ́ ṣùgbọ́n látara kápọ̀ ní dáadáa ọlọ́run lè wo àwọn dáadáa káà ṣe ìyá fúnfún lọ́run náà ṣálọ́run mo fi fojú fò yẹn kó má jẹ bọ́ o wọ́n ìfojú fẹ́ bọ́ o ọlọ́run ìfojú fò àfọwọ́ fẹ́ ju bẹ́ẹ̀ wọ́n ló tún túmọ̀ síbẹ̀. Kàkọ́lá ìgbìrìmà, àbọ̀ ìgbìrìmà ní Yàmùlá ọmọ ẹ̀ṣọ́ àmúlò gbòòrò ti táwà. Àwọn tó ní gbogbo ojú túbá gbogbo ẹ̀jẹ̀ ní ìyàbá tẹ̀, tí ìyàbá ti túbá lọ́dọ̀ ọlọ́run, wọ́n kọ́ lẹ̀ wọn. Ṣùgbọ́jọ́ pé láti àwọn ọlọ́run fún ọ̀fún gbogbo ló ṣe láyé rẹ̀. Èyí ọmọ ọgbọ̀n ni, ọlọ́run wà lọ́rẹ̀ parẹ́. Nítorí pé ó tọrọ fún nígbà tó wà láyé. Bákan náà, àwọn mìíràn tó sọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn lérí yámúlò ọgbọ̀n ẹ̀ṣàáwú wà yóò bẹ wà ìdáhùn olùmọ̀ gbogbo ẹ̀ náà ni ó wọlé nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí máa ẹ̀ṣá

tẹ́ ẹ rí ìyá síra kádàrá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí ò sí èyí ìbẹ̀rẹ̀ ìgbà lọ ṣùgbọ́n ìgbà ń fọ́ ọmọlẹ́ka afọ́ ọmọlẹ́ka ẹ̀yà lọ sí ìfọ́lá alàtọ̀ pé yá ìpadà mọ̀lẹ́ka tó ó lòkò yìí ṣùgbọ́n kò ló ti wà nínú àkọọ́lẹ̀ pé tó bá ti bẹ́ ní àásọ̀ òkú ìpadà bọ́ áàjẹ̀lẹ́ ni ó ṣe sábàbí kan lórí sọ́dá kọ̀ọ̀kan tó ti àbúrú ẹ̀dàgbà fọ́láwọ́ máa gbé ẹ káwọn mọ̀lẹ́kà náà mọ́ pẹ̀lú àwọn lọ́lọ́ ìfọ́láwọ́ yìí tìrìbọ́lá bá mọ́ gbogbo ẹ̀dọ́ ti jẹ́ ìhàn ẹ̀lú ọ̀rọ̀ ní kíló kùn láwọn ẹlẹ́nu ẹni ọkọ̀ ń ta lẹ́yìn ìtàwọn mọ̀lẹ́kà náà láti wọ́ ẹ́ ilé yóò sì máa tẹ̀ka lẹ́nu láyé nígbà bá kù sáádà kó tó dà sí kò lẹ́ ẹnì káwọn lọ́pọ̀ ẹ̀dá torí tọ́lọ́pọ̀

ṣùgbọ́n ti wà nínú tó wà lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ náà ṣùgbọ́n lọ́run ò rí bíi ti gbogbo yẹn fún àmàlẹ́kà wà ń dàbò báàgì sọ yìí torí pẹ́ lómi ilé padà ọwọ́ pọ̀ yẹ orí rẹ̀ èmi máa yí àwọn àgbà àwọn náà lọ́wọ́ náà wáyé ẹ̀dá yóò lè ní padà rán padà rán ní ọkàn ìfagbọ́ ẹ̀kọ́ sẹ́yìn láìpọ̀ lé ìdí nìyẹn tó jẹ́ pé tí ọlọ́run bá fi yàn ṣe kò bí ẹ ṣe olóore kan sí ìyàn tọ́lọ̀ lọ́wọ́ ọmọ ṣe sọ́dákọ̀ ọmọ ṣe dáadáa ọmọ ṣe àbúkà ọmọ ṣe àwọn kẹyẹ máa bí ìlú ọlọ́fẹ́ sàánú ẹ̀ lórí kékeré ọ̀rọ̀ ọlọ́run láti torí pé àfọwà ibùn ìdábùí àgbàlá wọn ní ẹ̀mọ́ ti sọ́dákọ̀ àkùnrin máa ń jẹ́ níbi sọ́nà pọ̀ níbi kọ́lọ̀ náà báyìí ọ̀sẹ̀ tí àbúrú tó pọ̀ sọ ní àbájúmọ́ tí àbájẹ́ ìgbéyàwó tó mọ́ sí padà kódà wọ́n sọ débi wípé hátà àìkáàfẹ́ kèfèrí tọ́bá yàwó láyé ń bí àìfẹ́yà búrú lọ́wọ́ bá nìjà ó lè mọ́ pàdá alẹ́ láti àmì ágbèlè kàṣẹ fún ẹgbẹ́ mùsùlùmí ọwọ́ àyà inú rẹ̀ tó ń gbò gbèmí gbòǹgbò pamọ́ mo fi kó wẹ̀ jẹ́

ìgbọ́lọ̀ ní a máa ṣàdúà sábà bí omi àdúà bí ọlọ́pàá fẹ́ gbóni ìsáì rẹ̀ fún ọ tí ó sì dáadáa kan fún ọ pé àbúrí ọgbà sí dáadáa fún ọ̀dá dáadáa náà ni ó jẹ ọlọ́run wà á fi mọ̀ ọ́ fún ṣàdúà wọn tọ́ba ti ṣàdúà wọn ọlọ́pàá mọ̀lẹ́ka kò lábọ̀rí ṣàdúà kò sì ti gbá ṣàdúà rẹ̀ ọwọ́ mọ̀lẹ́ka náà ìjàbọ̀ ìdábẹ́sí yẹn kò lè láti lè fi wọn pé ìrìn ọlọ́run nípa ṣe ṣùgbọ́n ó ti wà nínú nǹkan ọlọ́run tẹ́lẹ̀ pé màá fi mọ̀ ọ́n kó ṣàdúrà àwọn akọ̀bàbà ọ̀nà ọ̀la èèyàn ọ̀rọ̀ tó ló jẹ́ pé islam kẹwàá púpọ̀ ẹ̀ṣẹ̀ àká ẹ̀ṣẹ̀ pẹ̀lú àánú ẹ̀ṣẹ̀rù ẹ̀ẹ̀nàtìlà ẹ̀ṣẹ̀ àká ẹ̀ṣẹ̀ amójúlò ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ àká nígbà ní òrùbíṣà ń jọ àbí abẹ́lọ́ olóòrùjú kúlélé yé iṣẹ́ ọlọ́run ìbálòpọ̀ aburú tọ́lọ́kùnkùn kan ìlú sábà àti ọ̀nà so èyí òní ká lórí lérí kámọ́ àdórí fún wọ́n yẹ kádà lè kú yí kọ́ mọ́ àjàdúrà mọ́ àárá wọn òdò ó ní àṣẹjìlá ọlọ́run yẹn máa ń fún àdáhùn nínú pípè yẹn náà sábà tí ló jẹ́ tọ́lọ̀ ó fi ṣe dáadáa fún yàn sọ́gbẹ́ aláṣọ ọ̀rọ̀ yóò lórí láì kó pé a ṣùgbọ́n tá a bá bọ́ bá àwọn tó lọ dákẹ́ bẹ̀yẹ ni a yóò kù jù lọ́wọ́ ṣùgbọ́n lọ́pọ̀ wà ń gbà mú òkùn ìyá sábà ní púpọ̀ ìpìta tẹ́rù ìyá ìyá tó níyà tí lábà ló púpọ̀ ìyẹ́ ò sí pé ìtúbẹ̀ ní sábà ìwé tó kó gbogbo nǹkan sínú òun náà ni aláwọ̀ ìgbà tó yíyí ìdìbí yẹn gbogbo ẹ̀ ọ wà nínú òfin ìgbà wà nínú dàmú kò sí ní ìdà màláìkà amàláìkà òun ni àṣẹ́sì sí rárá àfi tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ yẹn wá níbẹ̀ lọ́nà wà nínú dàmú òun ìgbà ó yẹ báwọn ọmọ ẹgbẹ́ àwọn afá mi wọ́n ti fún ojú ọlọ́run ni wọ́n tó sì máa kà á ń pẹ̀lú orí ìgbẹ̀kẹ̀kẹ̀ àìjẹun lónìí so wà ń dàrú ọmọ ìgbà ọlọ́run ìyá àdúrà ní ẹgbẹ̀gbẹ̀gbẹ̀ tí èyí so ara yẹ kílẹ̀ òdòdó abẹ́ ní alá kádàrà ọkùnrú mẹ́jọ kò lè wà lẹ́nu ó bẹ̀rẹ̀ a ṣe bí alẹ́ ànábì wọn ṣàdúrà wà káánà nàbí sọ́nà àrùsọ́nà yẹ́nu lọ́ọ̀dù ànábì sábà àwọn ṣàdúrà ànábì ní ọlọ́run wọn ní àwọn ìlú kàmù jáde ìdàlá ànábì ní ọlọ́run sọ́mi mọ́sájọ́ níbi àjálù èyí tó tó ní agbára débi pé ẹgbọ́jọ́ta ẹ̀yìn tẹ̀lé ní àà ah, kí ni láwọn ń ṣe tó tó báyìí sóòrùn nìkan yìí àrẹ́bìnrin ọlọ́gbọ́n ṣe mú lé onáàbò ní jáde ìgbàlá àdáwò tó lè wípé gbogbo èèyàn kọ̀ áá ah, ah, ó sì wá dùn nǹkan bá ìjẹ́rẹ̀ ọlọ́gbọ́n sọ wọ̀súnfin kọ̀dọ̀ àkọọ́lẹ̀ bú ọlọ́mọdé kò yà lójú àrẹ́bìnrin ọlọ́gbọ́n sọ mú lé gbogbo èèyàn tí kọjá bẹ̀ látàwọn ọlọ́pàá tó wọ́n kọjá lójú wó ọlọ́gbọ́n sọ wá ọkọ̀ ìpò ìlọ wáyé ọ̀dá nígbọ̀ bẹ́ ọ̀gá dé ìlọ́já ọkọ̀ ìjọ ẹnìkan ló sọ̀kè ìwà wọn lókù padà sókè ìkọ̀rọ̀ ọlọ́pàá ìjọ ọ̀rọ̀ sọ aláǹgbá déédé orí alágbàáyé tí ẹ̀fà alágbàáyé fọ́n pàánù déédé orí ẹ̀ olóṣè olóṣòná tí ẹ̀bá ti ní ìrísọ̀ àtàkì àbá sí púpà tí ẹ̀bá ti yàwó south eh, gate rẹ̀ tí ẹ̀bá ti wọlé láti ní ẹ̀ tí ẹ̀bá ti rí sàrẹ̀ jẹ́ ilẹ̀ nípa ẹsẹ̀ ìpàdé Gbogbo kálàǹgbà ó fara gbáǹjẹ kéèyàn lè kàbàrà tí ìbá ti bẹ́ẹ̀ ni èyàn tí wà fún ọba kìí ọ̀pọ̀ ṣùgbọ́n sì yòrò mọ̀ pé náà aláǹgbá yẹn máa máa láti kó orí ẹ̀rọ ní wá ẹ̀rọ tó rí rẹ̀ ìbá ó súnkì mọ́ bẹ̀rẹ̀ sóbẹ̀ kọ̀ọ̀nà ọlọ́mọ àwọn àgbàlagbọ́n ọlọ́mọdé àárín yìí شعب البلاء سور القضاء درب الشقاء وذرب الشقاء òun náà ni wípé ìdààmú orí ibú tí bá lọ wájú ọlọ́mọdé àyíbá bí bá pọ̀ lẹ́yìn mọ́jú bá wà ní ọ̀ṣàmọ́ ìtọ́sílẹ̀ àdá gbogbo ń tọ́ta àwọn òrì lára wa tí ó fi máa rẹ́ ìlú sáà lọ́kùn ọlọ́mọdé òṣèlú kọ̀tọ̀ àgbàgbọ́ ọdí o àtàìsí ẹ ìgbọ́ kọjẹ̀ àtàìsí rẹ̀ rí o kọ́lọ̀kọ́ ṣàánú wa lọ́wọ́ ẹ̀mí tá a fẹ́ jò fẹ́ wa kó gbọ́ àìdá nípa rẹ̀ nínú rẹ̀ fún tó bá ní ń gbọ́ dáadáa nípa rẹ̀ nínú rẹ̀ mọ̀ bàjẹ́ kọ́lọ̀kọ́ ṣọ́ wa mẹ́rin ní ṣàmá tó fi ràádá jẹmọ́ ẹwà àdúrà ẹ̀kọ́ sí kún tó àrẹ́bí òlè mọ́ sí lọ sọ́gbà má lọ sọ lórí ẹ̀ àwọn àbúrò àkọwà sọ wípé owó láti ẹgbẹ̀rẹ̀ ọlá ó yí kò yí owó lápùlẹ̀ mọ̀ èwo ló fi àwá níbẹ̀ ohun tó ní ìmọ̀ ẹ̀ tó pé ìgbà oúnjẹ kìtà tó mọ́wọ́ rẹ̀ lọ́wọ́ orísọ́ tó fẹ́ ká mọ̀ ìdí tó ń ṣe ló sọ fún wa ìdí ó fẹ́ káwọ̀ ó ṣe òṣìká ọ̀gbájúmọ́ òlùrù ní ẹ máa bẹ̀rẹ̀ máa gbàgbà ìbísàdúwà sọ́mà ọlọ́run ń sọ agbára ti ẹ̀ fún wa nìyẹn kò sí ìtọ́ka wa bí èèyàn káwọn mẹ́ nígbà tó lẹ̀ èyí tó fẹ́ káwọ́ oúnjẹ máa tó bọ́ra ní ọlọ́run ọlọ́ ti àjálù máa tó fún ẹjú bọ̀ ẹ̀mí ìlọ́nù lọ́dọ́ pé ìdàkejì ẹni ní yorùbá gbà ó tí ọba ti ka dánú ẹjú tó fún tó bá mí ọjà ẹ tẹ́jú bọ̀ bẹ́ẹ̀ sì ni súnádẹ̀ ìjọba ní àbá ní ohun ẹ̀lú pọ̀ nínú àtìbáàbò tó lè ẹ̀kùn ẹ̀lú púpọ̀ ó jẹ̀ ní bẹ́ẹ̀ lóòtọ́ ọlọ́ọ̀lọ́pọ̀ ìjẹ̀ ìjọ ọlọ́ọ̀ tí ó máa ṣàdúrà tí ó ní mọ́ kọ́rẹ̀ ẹ̀lú ní ọmọ ìgbé ọlọ́ọ̀ ikú tí ó bá pa lámọ̀ ní tí ó pa ọ̀ níbi tí ìwúlò rẹ nínú ẹbí tó ní so inú ẹ̀ṣẹ̀ tọrẹ àánú ìmọ̀ lóòtọ́ ẹgbẹ́ pọ̀ ìmọ̀ ṣe dára fún òbí ẹ̀ àṣìṣáà ìlẹ̀ wàlẹ́yìn kéyìn olóògùn méjèèjì ní àmàṣe dáadáa sí wọn kí wọ́n ṣàgbé àbá ọlọ́ọ̀jẹ́mi olóògùn ọlọ́ọ̀jẹ́mi olóògùn gbogbo ẹ̀rọ lọ́wọ́ gbọ́ ọlọ́ọ̀jẹ́ wà ní ìdánwò bó ṣe rí ẹ̀yìn ọ̀sán tó káwọn ṣàdúrà káàkiri mọ́ máa ṣe àwọn alákòókòbí àtìgbà àwọn sábà bí tí ó jẹ́ kí n dáa jẹ́ ẹ̀kọ́ owó ṣẹ̀ káwọn ṣe káwá kó gbàgbọ́ wá sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ṣe eléyìí ni àlàyé ní ṣókí lórí àyà yìí àbí Allah subhanahu wa ta'ala kí ó mọ́ṣẹ́ lọ rẹ̀ fún wa lórí dáadáa ó fún wa ní dáadáa ṣe pẹ́ lórí rẹ̀ ó wà tí ó bá fún wa sọ́dọ̀ lórí kàtà lórí dáadáa ó sì lọ sí wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته kí a mọ́ tàbí a bá sọ́dápọ̀